ní kó o padà sẹ́yìn o kó o lọ bóbìnrin yìí àfi kó o fi ṣáyà bí bẹ́ẹ̀ kọ́ odò ó gbé olódì ẹ lọ. ẹjọ́ tó lọ lọ́wọ́ ẹjọ́ ẹgbà mi ẹ ṣàánú mi ẹ má jẹ́ kó yín lóde mi lọ ẹ bá mi wọ́n náà bá yọ ẹ bá mi find out. yé ìbẹ̀ lẹ́rìí ìpín ajẹ́jọ́ oògùn dúdú ń kẹ́rẹ́ obìnrin ẹni òfìdí kan ní kásọ̀ ń gbọ́ ifá wọn ọ̀nà àbáyọ wo tá a o <laughs> àbí ọ̀tún ẹ ọ̀rẹ́ wa ọ̀nà àbáyọ sì ń bẹ o. Ah, ẹ ṣe gan sa ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣe àmọ́ rẹ̀ bá. ọ̀nà àbáyọ tó wà ní pé o gbọ́dọ̀ mú mi mọ́ o gbọ́dọ̀ wẹ̀ o ti gbọ́dọ̀ máa fò lójú òfurufú òjò ò ti gbọ́dọ̀ ọ̀rọ̀ kọ́kán sí ọ láàbáyé tàbí kọ́pọ́ o ti gbọ́dọ̀ burúburú pé o dé sinmi kú pé wàá wẹ̀ tàbí kànga àgbàlódé ó bá tán. as simple as that. Only